إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدك الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأوصيكم ونفسي بتقوى الله عز وجل ومن يتق الله يجعل له مخرجا عباد الله إن أعظم الأدعية التي يرغب فيها المسلم العاقل دعاء الملائكة فالملائكة يدعون لكل من اتصف بالإيمان عموما ولمن اتصف بصفات معينة خصوصا قال الله تعالى الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم والملائكة يدعون لك إذا نمت على طهاره قال النبي صلى الله عليه وسلم من بات طاهرا بات في شعاره ملك لا يستيقظ إلا أن قال ألا هم اغفر لعبدك فلان فإنه بات طاهرا رواه ابن حبان والملائكة يدعون لك عند وقوفك في الصف الأول للصلاة قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على الصف الأول رواه الإمام أحمد والملائكة يصلون عليك عند جلوسك في مصلاك ما لم تحدث قال النبي صلى الله عليه وسلم إن الملائكة يصلون على أحدكم ما دام في مجلسه يقول هم اغفر له هم ارحمه ما لم يحدث رواه مسلم ولك نصيب وافر من دعاء الملائكة إذا دعوت لأخيك ببحر الغيب قال النبي صلى الله عليه وسلم دعوة المرء المسلم لأخيه مستجابة عند رأسه ملك كلما دعا لأخيه بخير قال الملك الموكل به آمين ولك بمثل رواه مسلم وإذا قمت بزيارة لأخيك في الله فإن الملائكة يصلون عليك قال النبي صلى الله عليه وسلم زار رجل أخا له في قرية أخرى فأرسل الله له على مهلكته ملكا فلما أتاه قال أين تريد قال أريد أخا لي في هذه القرية قال ألك عليه من نعمة تربها قال لا غير أني أحببته في الله قال فإني رسول الله إليك أن الله قد أحبك بمثل قد أحبك كما أحببته من أجله رواه أبو داود والملائكة يدعون لك إذا قمت بعيادة مريض قال النبي صلى الله عليه وسلم ما من رجل يعود رجلا ممسي يعود مريضا ممسيا إلا خرج معه سبعون ألف ملك يستغفرون له حتى يصبح وله خريف في الجنة وإذا عاده مصبحا خرج معه سبعون ألف ملك يستغفرون له حتى يمسي وله خريف في الجنة رواه أبو داود وعند تعليمك للناس الخير فإن الملائكة يدعونني قال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته وأهل السماوات والأرض حتى النملة في جحرها وحتى الحوت لا يصلون على معلم الناس الخير رواه الترمذي بارك الله لي ولكم في القرآن العظيم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 شهر الله المحرم رواه مسلم àdúgbò fún ọlọ́run ọba ọlọ́run ọba ọ̀kan ṣoṣo ètò sí pé oníṣe ìdarí ìsẹ̀mí ayé ẹnìkọ̀ọ̀kan bí ó ti wù ú ọlọ́run ọba ìtọ́jú sí pé ọ̀dọ̀ èmi wá sí títí di ọjọ́ ti òní láti lè gẹ́ ní jimá láti kírun fún un ọ̀pọ̀lọpọ̀ jimá alálùbáríkà báyìí kí ọlọ́ọ̀bá kẹ́ mọ́sàdé kí a sì ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ lórílẹ̀ èdè. àtọ̀rọ̀ ìkẹ́gẹ́ fún anabi wa muhammed sallallahu alayhi wa sallam àwọn ará ilé rẹ̀ àti àwọn sàhábà rẹ̀ tí wọ́n bá lò rẹ̀ àti gbogbo àwọn àti àbá tó tẹ̀lé ojú ọ̀nà àmọ́ títí di ọjọ́ gbẹ̀dẹ̀ àlùkìyàmù. nínú àdúrà tó ga jù èyí tó lára àdúà èyí tó ga ó ní àdúà òbí lára àwọn àdúà èyí tó já sí pé èèyàn máa sojú kòkòrò rẹ̀ pẹ̀lú àwọn sẹ́ èyí tó sí pé ó kéré jọjọ òun náà ní àdúà màláìkà torí pé kí màláìkà ṣàdúà fún yàn kò sí èméjì ń parí pé àdúà náà ti gbà gbogbo ẹni tí ó bá jẹ́ mùmínì tí ó bá ọ náà bá wa subhanahu orogún tó gba gbogbo àwọn nǹkan tó yẹ kó gbàgbọ́ tó gba ike anabi wa muhammed sallallahu alayhi wa sallam ó lò fún anabi kò sì ní sí anabi kankan míì lẹ́yìn rẹ̀ mọ́ tó gba màlẹ́kà tó ọlọ́run tó gba àkùrọ̀ tí ọ̀ máa gbé nǹkan míì yàtọ̀ sọ́lọ̀ tí ọ̀ máa gbára lé nǹkan míì yàtọ̀ sọ́lọ̀ tó jẹ́ mùsùlùmí òun náà ni àwọn màlẹ́kà ọ̀ máa tọrọ fún gẹ́gẹ́ bí ọlọ́run bá ti sọ nínú sọ́rọ̀ tó pé àwọn mẹlẹ́kà tí wọ́n gbé àlẹ́ àràṣẹ ọlọ́run ọba dání wọ́n ti àfọmọ́ ọlọ́run ní gbogbo ògbà wọ́n ti gba ọlọ́run gbọ́ kò sí kankan tọ́jọ́ kẹfìrí nù wọn. bákan náà ni wọ́n ń tọrọ àforíjì fún gbogbo ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ tó jẹ́ mùsùlùmí tó sì pé ọlọ́run nìkan ní pè ní kọ̀rọ̀ ní léèyàn lálìjẹ̀nà àbí àbí ní sàárè àbí láwọn ẹni rè gbogbo orúkọ yẹn àwọn tí wọn bá ní irú òròyìn báyìí la wọn náà bá jẹ kó yẹ wáyé pé wọn máa lẹtọ sí àdúrà màláìkà ní gbogbo ìgbà pé kí ọlọ́run bá kí o forí sùn wọn. ṣùgbọ́n àwọn kan míì wà téèyàn tó wá máa ṣe láwọn tí olóore tí máa ń jogún àdúrà màláìkà fún yàn tó ṣe ó yẹ ká sojú kòkòrò ẹyọ kan àbí méjì níbẹ̀ káwa náà máa ṣe òmìnira sí pé a máa lẹ́tọ̀ọ́ sí kí àmàláìkà ọ̀ máa sọ̀rọ̀ fún wa torí pé àwọn àmàláìkà wọn yìí jẹ́ wọn yìí mu ẹni ọlọ́run ọba gbà ni wọ́n ti sè é pé wọ́n yìí ṣe ọlọ́run ọba rárá ìyẹn pàtó yẹ sí pé àdúrà tí wọ́n bá ti fún yàn àdúrà tó ti gbà ni èpè tí bá ti sẹ́ náà èpè tó ṣe pé kò ní èmi jì nínú ni. lára ojú pẹ̀nà tí èèyàn fi máa lẹ́tọ̀ọ́ sí ké màláìkọ̀ sàdúrà fún yàn ó náà ní kéèyàn ó ti àlùwàlá kó tó sùn ìyẹn ní pé kọ́ wà ní mara yálà àlùwàlá tó fi ké ìṣáì ìní ọ̀já ni àbí ó ti tì jẹ́sí pé síwájú kó tó sùn ní gbogbo ìgbà ó rí i pé òun sùn pẹ̀lú àlùwàlá ni anabi wa muhammed sallallahu alayhi wa sallam ọjọ́ kò yọ wáyé pé irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yọ lẹ́tọ̀ọ́ sí àdúrà màláìkà nínú hadith èyí tí ibnu hibban tó gbà wá anabi sallallahu alayhi wa sallam sọ pé ẹni tí ó bá sùn lẹ́nu sí pé ó wà ní mara tó ní àlùwàlá irúfẹ́ ẹni bẹ́ẹ̀ màláyíkà ó wà pẹ̀lú rẹ̀ ní ìgbà tí ó bá sùn tọ́já sí pé kété tó ti ń jí báyìí ni màláyíkà ó máa sọ fún ọ náà bá subahana wa pé eré ọlọ́run bá ń forí ti ẹni yìí kí ló fà á torí pé ó wà ní mara tó fi sùn ni. àdébí ìjọkọ̀ yìí wáyé pé lára ojú pẹ̀nà ìtọ́já sí pé èèyàn ò fi máa rí àdúrà pàtàkì jùlọ ìwà àforíjìn láti ọ̀dọ̀ màláìkà tí wọ́n máa bá ní wá àforíjìn lọ́dọ̀ ọlọ́ọ̀bà ọ̀sùnmọ́hánà wọ̀tàlá òun náà ni kí èèyàn máa wà ní ìmara ní gbogbo ògbà tí ọba ti fẹ́ sùn. bákan náà lára tí mùsùlùmí tó máa sojú kòkòrò tí ó fi máa lẹ́tọ̀ọ́ sí àdúrà àwọn màláìkà ó ní kíkìrùn ní sáfù àkọ́kọ́ lè tó ti pé ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí ó ní ọ̀ma sojú kòkòrò eléyìí má fún dìkan àbílì kejì kéèyàn ó gbìyànjú kọjá sí pé tó bá fẹ́ kírun sáfù àkọ́kọ́ ni ó sallallahu alayhi wa sallam yóò sọ gẹ́gẹ́ bí ó ti wà nínú musnad imam ahmed anabi sallallahu alayhi wa sallam sọ pé ọlọ́run ti kálá àti àwọn màláìkà ní tí ó ti ní ẹbí ti nínú ní àwọn púpọ̀ ju ọmọ anabi adam lọ sẹ́yìn ọba má gbogbo ẹ̀ ntọ́ dájú ni pé malaika méjì ó kéré ni ó wà pẹ̀lú èyí tí ó máa kọ àti tí ó máa kọ iṣẹ́ tí ọ̀ wá fún àwọn mẹlẹ́kà míì tí ọlọ́ọ̀bá wà subahana wà ta'ala dá. anabi wa muhammed sallallahu alayhi wa sọ pé báwọn mẹlẹ́kà ti ni wọ́n máa tọrọ fún gbogbo àwọn tó wà níta fòwájú wọ́n máa tọrọ ọ̀kẹ́ fún wa wọ́n máa tọrọ àforíjì fún wa. kí ni sáfù gbogbo wọn náà ni wọ́n jọ kírun àwọn tètè dé wọ́n láǹfààní láti wà ní wọ́n tètè jẹ́ pé ọlọ́run ọba subahana wàtálá ni wọ́n fi ní ládàbàtàbàtà yìí tayọ àwọn míì tó ti pé wọ́n jọ kírun ni. tó sì já sí pé àsìkò kan náà ni wọ́n gbẹ̀rùn dúró ìmáàmù ọ̀sálámà wọ́n jọ jáde náà ni. ṣùgbọ́n wọ̀ wípé àwọn sàkọ́kọ́ dé sáfù wọn ti lẹ́tọ̀ọ́ sí àdúrà màláìkà tó sì já sí pé kò ní èmẹ́sì àdúrà tí màláìkà bá ti fún wọn àdúrà tí ó gbà ni. káwa náà sojú kòkòrò eléyìí ní gbogbo ìgbà eti tí ọba ti ń láǹfààní rẹ̀. lára ojúgbọ́nà téèyàn si máa ń lẹ́tọ̀ọ́ sí àdúrà màláìkà èyí tó ṣe pé kò ṣeéṣe kí ọmọ ṣe òun náà ní kéèyàn ó kírun tán dìde torí pé so nkàlùkù kódà ẹlòmíì ò ní ṣe àtúrò tó yẹ kó ṣe irun létí anabi wa muhammed sallallahu alayhi ní ọmọ kéèyàn sojú kòkòrò gbogbo gbà kọ́mọ̀tì salama ni ó ti itali kọjá sí pé kéèyàn wà ní àyè tí ó ti kírun fúngbà tóbi já sí pé yóò lè ti àwọn àtúrò àwọn tí máa ṣe lẹ́yìn ẹ̀họ́. yọ gbalada pé ó ṣe asgar àwọn àrántí tí anabi wa muhammed sallallahu alayhi wa sallam máa ṣe yóò tún wá gbalada mi ládà wo ni yóò tún ní ẹ̀tọ́ sí wípé àwọn mẹlẹ́kọ̀ máa ṣe àdúrà torí pé anabi wa muhammed sallallahu alayhi gẹ́gẹ́ bí nínú sahih muslim ó ní pé àwọn mẹlẹ́kọ̀ ò ní yẹ̀ ò ní gbò yóò máa sọ̀rọ̀ fún ẹnì kọ̀ọ̀kan yìí lóporó gbàtọ́ bá ti wà láàyè sí ó ti kírun tí ò kó mbẹ tó yẹ pé ó ti kírun tá kò dìde ó ń ṣèrántí ọlọ́run ọba subahana wa ta'ala ìgbà tí ó bá wà ní ayẹyẹ bẹ́ẹ̀ làwọn mọ̀lẹ́kọ̀ sì ti máa tọrọ fún un pẹ̀lú kọ́ndíṣàn méjì àkọ́kọ́ ni pé kọ́mọ́ ti dé kó láàyè sí ó ti kírun ẹlẹ́ẹ̀kejì ni pé kálùwà lára ọmọ jà tọ́ba ti lè mí àwọn kan méjì yìí anabi wa muhammed sallallahu alayhi wa sallam onígbé àwọn mẹlẹ́kà ọmọ àṣàdúrà fún ru ẹni bẹ́ẹ̀ ẹ sọ fún mi ẹ ń ṣe mẹlẹ́kà ń ṣàdúrà fún kí ni nǹkan tó tún kù nínú àlámọ̀rí rẹ̀ tọ́nà bò ní gbàgbọ́ kí ni nǹkan tó já sí pé ọjọ́ nǹkan ṣùtá sí irú ẹni bí ó tún máa bẹ̀rù àti pé àwọn nǹkan kéékèèké kan wà téèyàn máa ṣe tọ́já sí pé èèyàn ó fi rí àwọn nǹkan tí èyí tí ìbá ti pé anabi wa muhammed sallallahu alayhi wa sallam ló sọ èyí ò lè dímọ̀ sí so lára rẹ̀ onírú àwọn ti àgbàláyé yìí so kéyìn sojú kòkòrò kọjá sí pé kọ́ba ti ń kírun tán kọ́ farabalẹ̀ níwọ̀n àbá díẹ̀ kódà èèyàn ọba àjẹsí kọ́fíìsì ẹ̀ lọ́fẹ́ lọ ni àbí ṣọ́ọ̀fù ẹ̀ lọ́fẹ́ lọ ni níwọ̀n àbá díẹ̀ ó fi ṣe ìrántí ọlọ́run ọba subahana wa ta'ala kó lè lẹ́tọ̀ọ́ èyí tó wá ga jù tó bá ti ń gbé lẹ́yìn àtúbà ni ànábi sọ́kọ́lọ́wọ́ àrẹ wọ́tẹ́lẹ̀ ọ̀sẹ̀ yìí pé ẹjọ́ bá kírun àsùbàdà tọ́wá jókòó ní ààyè tó ti kírun yẹn tí ń ṣèrántí ọlọ́run títí tásìkò dùhà fi tó tọ́wá yẹn náà fìlà irú tọ́yẹn náà fìlà ó kéré yẹn náà méjì irú ẹni bẹ́ẹ̀ ọ̀dà bí ẹni tó ṣe ń múra nìyẹn ni pé yọ gbala ẹni tó ṣe ń múra ẹ wo wàhálà sẹ́yìn ọ̀sẹ̀ síwájú kó tó ṣe ń múra nípa owó nípa wàhálà nípa ìrìn àjò. sọ ọ̀rọ̀ ikú nǹkan jókòó lẹ́yìn àsùbà tó kírun dá tó ń ṣe ìrántí ọlọ́mọba subhanahu wa títí sásìkò jòhá fi tó àsìkò jòhá sásùbà sì ní kìí ṣe wákàtí kan rẹpẹtẹ ọ wà rẹ̀ lẹ́yìn ìrántí ọlọ́run ìgbà sásìkò jòhá tó ọyàn náà fìlà méjì ó kéré yanyan yóò gbàlá dàwí pé ó ṣe umra ọlọ́mọba subhanahu wa ta'ala so èyí téèyàn máa ń sojú kòkòrò òun náà ní eléyìí tí ládéèyàn fi máa ń pọ̀ níwájú ọlọ́run tí ọlọ́run bá sì fi máa ń gba àjò èèyàn. bákan lára ń tí ó kéré jọjọ tí ò ní wàhálà kankan nínú rárá kódà tí ò ní lásìkò lẹ́tọ̀ọ́ sí àdúrà màláìkà òun náà ni fún ọmọ ìyá rẹ̀ láì sí bẹ́ẹ̀ wà àbọ̀wà nínú ilé rẹ̀ àbọ̀wà lọ́fíìsì rẹ̀ ọwọ́ ń ti àdúrà ọwọ́ arántí ọmọ àyà rẹ̀ pé á ọlọ́run lágbájá ọmọ yìí pé ọwọ́ bùkátà sí nǹkan báyìí bá ń ti fún un àbí lágbájá nǹkan báyìí bá ń ti fún ní ti dáadáa láburú báyìí bá ń ti kó fún un. àníbi sọlọ́lọ́hu àlùwọ̀sálàm sọ pé ẹjọ́ bá ti bẹ́ẹ̀ tọ́tọrọ fọ́mọ àyà rẹ̀ láì sí ń bẹ̀ ànábì ní pé ó ti lẹ́tọ̀ọ́ sí àdúrà màláìkà. nịnụ hadith ètò nịnụ nínú sahih muslim anabi sallallahu alayhi wa sọ pé àdúrà tí mùsùlùmí bá tọrọ fún ọmọ àyá rẹ̀ láì sí ń kò sí èmi pé tó ti gbà anabi sallallahu alayhi wa sallam pé nígbà tẹ́ni ẹ bá ń ṣe àdúrà fọmọ àyá ọ̀nà ni màláìka ya ma sàmì pé o ti ń fẹ́ fọ́mà yá rẹ̀ ń kórì bẹ̀ fún ọ náà yẹn ni pé dáadáa tó ń tọrọ fọ́mà yá rẹ̀ kọ́ máa rí bẹ̀ fún ọ náà aburú èyí ọ̀ ń bẹ ọ pé kí gbé fún ọmọ kí ọ náà bá gbé aburú yẹn fún ọ náà ìtumọ̀ ní pé ojú pẹ̀lẹ̀ tó ga jù tí fi máa tètè gbàgbé èèyàn èèyàn tọrọ fún kìí ṣe àǹfààní tẹ́niyẹ nìkan bí kò ti pé fún àǹfààní ti tara tèèyàn náà torí pé kò sí téèyàn tọrọ fún pátá tọ́nà ọba ò ní gbà tí ọ̀wá tún wá ní ṣe tèèyàn fún yàn torí pé màláìkà ní ṣe àmì gẹ́gẹ́ nǹkan tí a ti sọ síwájú pé àdúrà màláìkà àbí àmì màláìkà ó kù ní sẹ́yìn pé yẹ́ ọ́ gbà bí ò gbà sọ àdúrà tó ti gbà ní tí màláìkà bá ti ṣàdúrà fún yàn àbí tí ó ti àmì lérí àdúrà tí èèyàn ṣe kéèyàn sojú kòkòrò láti ṣe léyè náà nǹkan tí ó kéré jọjọ ni tó sì á ti pé ìsìnkún wá bí ìfẹ́ nínú àwùjọ nígbà tí ìbá rántí ọmọ àyà rẹ̀ sí dáadáa ìmá ń lé kéta ìmá ń lé kórira ìmá ń lé àdìọ́kà burú sí rẹ ìmá ń lé jìnnà làròjú kan téèyàn tó fi máa ń lẹ́tọ̀ọ́ sí àdúrà màláyíkà. òun náà ní kéèyàn bí ọmọ ìyá rẹ̀ wò ní tìtúrí tọ́lọ́run kìí sí pé ó fẹ́ sinwó kìí sí pé báyá bísínẹ́sì kan dà wọ́pọ̀ ju wípé ọkàn nífẹ̀ẹ́ rẹ̀ pé ah, lágbájá yìí ó ṣe tọ́lọ́run màá sì bẹ̀ wò. ní ìjọ kan ànábì gẹ́gẹ́ bí ó sọ wà nínú ní pé arákùnrin kan lọ ọmọ ìyá wò ní ibi tó ti wá lọ ànábì ọlọ́run ọba ọ̀sùnmọ̀hánù ọ̀sánà wá rán màláìka kan lọ bá lójú ọ̀nà pé tí màláìka yẹn lọ bí léèrè ibo ni lọ nígbà tí màláìka yìí dọ́dọ̀ rẹ̀ pé èrè arákùnrin ńgbọ́lọ́dà ó ní òun lọ sí abúlé kò ní òun fẹ́ lọ bẹ ọmọ ayé àwọn wò màláìka ní láti máa bí léèrè pé ẹ̀ńdọ́ fẹ́ lọ bẹ̀wò yìí tó ní nǹkan kan tó gbé sí lọ́dọ̀ tí ń bọ́ mójú tó ló fi fẹ́ lọ bẹ̀wò ìyẹn ni pé àlámọ̀rí owó dà yín pọ̀ àlámọ̀rí táyé dà yín pọ̀ ó ní rárá o òun kàn nífẹ̀ẹ́ rẹ̀ ní tìtorí tọ́lọ́run ló ń fi dìde lé láti lè lọ bẹ̀wò màláìkà láti máa sọ fún yín pé èmi tó rí yìí màláìkà ni mí tí ọlọ́run bá rán mi sí ọ láti máa fún ọ ní ròdùn wípé bó o ṣe nífẹ̀ẹ́ ọmọ àyá rẹ ní tìtorí tọ́lọ́run ọlọ́run bá ti nífẹ̀ẹ́ tiẹ̀ náà so lárojú kan náà. téèyàn fi máa ń rí ìfẹ́ ọlọ́run àti ìfẹ́ àwọn màláíkà òun náà lélẹ́yìí kéèyàn bí ọmọ ìyá rẹ̀ wò nípa pé ó nífẹ̀ẹ́ rẹ̀ nítorí ìfẹ́ náà lọ́wọ́ subhanahu bákan náà léè ọjà ti ó tún máa ń àdúrà tó sì ga púpọ̀ kí ara ọmọ àyè èèyàn ọmọ ìyá kéèyàn ọmọ yálà èèyàn rí nǹkan fún ni o kò rí nǹkan fún ni o ọ̀wọ́ pé lọ bẹ̀ wò èèyàn fi lẹ́mìí balẹ̀ pé ọ̀nà ọba yóò fún níwòsàn èèyàn ṣàdúrà fún eléyìí ó ti sọ di nǹkan tí èèyàn ó lẹ́tọ̀ọ́ sí àdúrà àwọn mẹlẹ́yìká kódà tí anabi wa muhammed sallallahu alayhi tí ó sọ yìí òǹkà àwọn mẹlẹ́yìká tí ó máa àdúrà fún ru ẹni bẹ́ẹ̀ anabi ó ní kò ní sí nínú mùsùlùmí tọ́já sí pé yóò jáde lé kò sí nǹkan kan tó mọ jáde ju wípé lọ bẹ ọmọ àyà rẹ̀ si ọ ṣàìsàn ọfẹ́ lọ bẹ̀ wò yálà ìrọ̀lẹ́ lọ jáde ni o àfi kí ọba kí ọ rán àwọn seventy thousand malaika kí wọ́n wà pẹ̀lú ẹ̀ ó kí lọ yóò máa wo rẹ̀ wípé lòún ànábì sọlọ́láhu àlùwẹ̀sọ́lẹ̀m jẹ́ kó yọ ẹ́ pé bí ṣe ń lọ àwọn seventy thousand màláìkà lọ́wọ́ pẹ̀lú ẹ̀. kí ni iṣẹ́ tí wọ́n ju pé iṣẹ́ wọn ni pé wọ́n máa sọ̀rọ̀ àforíjì fún un ah o ti dé lé láti o lọ bẹ ọmọ ìyá rẹ wò èyí tọ́já sí pé ń sáré wọ́n wàá máa sọ̀rọ̀ àforíjì fún un wọ́n máa ṣàdúrà fún un títí tilẹ̀ ọjọ́ náà fi máa anabi sọgbọn bá àlọ sọlá wọn abẹ bí Ọlọ́run bó tún wá pèsè igi dàbí nù kan fún un nínú ọgbà àlìjẹ́nà ìtumọ̀ ẹni pé yóò wà àlìjẹ́nà nìyẹn. tọ́ba ti ṣe pé àárọ̀ náà ni mo ti jáde ńlẹ́ làárọ̀ ànábi sọ́kọ́lá àlùwọ̀tẹ́lẹ̀ sọ pé àwọn seventy thousand màláìkà òní wọ́n jáde pẹ̀lú ẹ̀ tí wọ́n jọ lọ bá bẹ aláàárẹ̀ yẹ wò tó ti àti dẹ́sẹ̀ tí wọ́n ní pé àwọn ọmọ tọrọ àforíjì fún wọn ọmọ tàdúrà fún títí tí ilẹ̀ òkè sùn eléyìí náà lára nǹkan tó yẹ kí mùsùlùmí ó sojú kòkòrò ni tó sì á sí pé gbogbo tí ó gbà lọ́wọ́ èèyàn wákàtí kan àbí àwọn ìṣẹ́jú péréte àti àkókò tọ́jà sí pé kọ̀pọ̀ sẹ́yìn ó sì nírú ládàbàtàbàtà yìí tí màláìka ọmọ ọwọ́ tẹ̀lé èèyàn. bákan náà lára ojú pọ̀nà tó fi máa ń lẹ́tọ̀ọ́ sí àdúrà àwọn màláìka òní kéèyàn máa kọ́ àwọn èèyàn ní dáadáa kọ́ máa kọ́ wọn lábúrò kọ́ máa kọ́ wọn lọ́rọ̀ ọlọ́run kọ́ máa kọ́ wọn ní ọ̀rọ̀ wa Muhammad sallallahu kọ́ máa kọ́ wọn ní ìkẹ́ tí ó wọ́n láǹfààní nínú òtẹ̀mí ayé wọn àti gbogbo eti bá ń kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ tí ó fi sórí eré ayé àti sọjọ́ gbélé àkíyàmù ànábì a àwọn tí ń bọ̀ yìí anabi ni pé ọ̀nà ọba wa subahana wa taala ti kala àti gbogbo àwọn malaika àti gbogbo àwọn tó wà ní ati méjèèjì àti ilẹ̀ méjèèjì kódà tí má èèrà tó wà nínú òhù tí má ẹja èyí tó wà nínú òní wọn máa fún ẹni tí bá ń àwọn èèyàn bóò ti dáa bóò ìtumọ̀ ẹ̀ ni pé olùkọ́ni ìtọ́já sí pé ó ń rí àwọn ọmọ lérí dáadáa lérí rí báyẹn wọn ti dáa bọ́jọ́ péde àkíyàmá wọn ti dáa tọ́já sí pé ọ̀rọ̀ náà ní fi ń kọ́ wọn irúfẹ́ ẹni subahana wa àtàwọn màláìkà àti gbogbo tó wà ní sẹ́mà àti lórílẹ̀ kó jásí pé wọ́n máa sọ̀rọ̀ fún irú ẹni bẹ́ẹ̀ tó iṣẹ́ ńlá òní eléyìí tó jásí pé lẹ́yìn bá ṣe yóò fi rí ojú rẹ ọlọ́run ọba wọn subahana wa ta'ala pẹ̀lú ògbó ọlọ́run ní ọ̀la àbí lọ́tọ̀la òní àwọ̀ inú oṣù míì èyí tó yá sí pé ó ní oṣù àkọ́kọ́ nínú islam èyí tó ń pè ní muharram dòlẹ́hẹ́jà ó ní oṣù tó gbẹ̀yìn nínú oṣù ojú ọ̀rọ̀ èyí tí a máa ń Otu hajj oṣù tó tẹ̀lé oní muharram tí ramadan olóṣù kẹsàn-án oṣù kejìlá oní zolhijja zolhijja ó di twenty nine lónìí ìmọ̀ akọ́jà sí pé muharram kọ́ bẹ̀rẹ̀ ní ọ̀la àbí kọ́ bẹ̀rẹ̀ ní ọ̀túnla oṣù àkọ́kọ́ èyí ji osu oṣù ye, yìí oṣù pàtàkì ni tọ́jà sí pé ó sì wà ní ìbámu sí ìlànà anábì wa muhammed sallallahu alayhi wa sallam láti pọ̀ ní àwẹ̀ níbẹ̀ torí pé anábì wa muhammed sallallahu alayhi wa sallam ó ní pé irun tó lọ́lá jù lẹ́yìn pé yàn kí irun ọ̀ràn yàn tán irun tó tún tẹ̀lé nínú ọlá nínú àjùlọ òní kéèyàn ó kírun lóru kíkírun lóru ìlú tó tẹ̀lé irun ọ̀ràn yàn pé èèyàn gbà àwẹ̀ ọ̀ràn àyànsán fi ṣe àwẹ̀ rọmọdọ́n àwẹ̀ tó tún lọ́lá téèyàn máa sojú kòkòrò láti gbà òun náà ni àwẹ̀ oṣù tá a fẹ́ wọnú rẹ̀ ní ọ̀la àbọ̀tòlá tí a ń pè ní muharram so ká ṣe ojú kòkòrò kọjá sí pé ìwọ̀n bá tá lè gbà nínú oṣù yìí láti lè fi dí rẹ̀ lẹ̀ fún ọlọ́run ká sì fi tọrọ nǹkan lọ́dọ̀ ọlọ́ọ̀bà wa wa ta'ala ọwọ́ ní ìbámu sí ìlànà ti sallallahu alayhi wa kọ́lọ̀ ọ̀rọ̀ kí o ṣe ní rọrùn fún èmi àti ẹ̀yin àwọn àwẹ̀ míì náà tó wà ń bẹ̀ èyí tí a padà máa sọ bíi àṣúrà àti tàṣùhà kọ́lọ̀ ọ̀rọ̀ kí o ṣe ní rọrùn aláwọ̀mọ̀ àìsàn islam wa mùsùlùmí wa adìlẹ̀ ṣẹ́kì wa mùsùlùmí wa dẹ́mìrì àdáka àdá àdé اللهم إنا عبيدك بنو عبدك بنو عمتك ناصيتنا بيدك ماض فينا حكمك عدل فينا قضاؤك نسألك بكل اسم هو لك سميت نفسك أو أنزلته في كتابك أو علمته أحد من خلقك أو استأثرت به في علم الغيب عندك أن تجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا اللهم إنا ظلمنا أنفسنا ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لنا مغفرة من عندك وارحمنا إنك أنت الغفور الرحيم اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معاصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون بك عليه مصائب الدنيا اللهم اتعنا بأسمائنا وبصائرنا وقواتنا وحياتنا واجعله الوارث منا واجعل ثارنا على من ظلمنا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ همنا اللهم أصلح لنا دنيانا التي فيها معاشنا وأصلح لنا آخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير واجعل الموت راحة لنا من كل شر يا رب العالمين يا أرحم الراحمين قوموا إلى صلاتكم